أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أداكم على سبحانه وتعالى أتركيات جفوا النبي محمد صلى الله عليه وسلم إتوا آداب الدنيا والدين eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oníẹ̀kọ́ òjọ̀kan tí àwọn olùmọ̀ wa Dr. Sharafdin Gbadebo Rọjí olùdásílẹ̀ Alimadina Center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú lórí àwọn ẹ̀kọ́ yìí náà بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آداب طالب العلم والمتعلم لن أبرز نسي عليه nípa àwọn ẹ̀kọ́ eléyìí tó ní í ṣe pẹ̀lú ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ irú àwọn ẹ̀kọ́ wo ló yẹ kó ní ẹni tó fẹ́ kọ́ ìmọ̀ irú àwọn ẹ̀kọ́ yẹ ká bá lọ́dọ̀ rẹ̀ wọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam dájúdájú ká kọ́ nípa àmà kó wá jẹ́ nítorí tọ́lọ́ọ̀nù là ń ṣe ń o. ìpáyà ọlọ́run ìní máa já sí fún yàn ká sì wá ìmọ̀ gangan fúnra ara rẹ̀ ìfaragbolẹ̀ wá mọ̀ gangan fúnra ara rẹ̀ ìjọsìn ní fọlọ́ kájọ máa fọ̀rọ̀ jomitoro ọrọ láàrin ara wa nípa àmà fọlọ náà nìtúmọ̀ rẹ̀ káti ẹ̀ máa wá ìmọ̀ gangan fúnra ara rẹ̀ jihad ni. ká sì máa kọ́yìn ẹni tó ṣe kóun ò ní mà kakọ ní mà ń kó náà lè bá a mà sàrà ní lábẹ́ òfin ọlọ́run ká sì jẹ́ pé ẹni tá ń kọ́ ní ẹni tó yẹ ká gangan là ń kọ́ iṣẹ́ kan ni nínú iṣẹ́ téèyàn máa ṣe láti súnmọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ìmà ń lò lò bá ní nájú. ní ìgbà tí ọba sẹ́nì kankan pẹ̀lú ẹni òun gángan lálábàárìn ẹni ní ìgbà téèyàn bá dá wà lọ sídìí ẹ̀sìn ní múni ṣe sùúrù nígbà pàjú àti ìgbà àṣòro ọlọ́wọ́ a máa a máa a máa ṣe àgbéga fáwọn èèyàn kan yóò wá ṣe ní aṣíwájú ẹni àwòkọ́ṣe dáadáa nínú káṣe rere àwọn èèyàn máa fi wọn wọn máa fi wọn mọ̀nà wọn máa fi wọn ṣe àtùpà níbi àti rọ́nà débi tó rí wà bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa tọ orí pa wọn wọn máa wo ìwà wọn wọn máa láti ibi tí kò ti jámọ́ nǹkan kan yóò gbéga lọ síbi tí ó ti dé àyè àwọn ẹni rí àwọn ẹni ọlọ́run yóò sọ dẹni tó ní ipò ńlá àti àyè ńlá lọ́dọ̀ Allahu Rabbul Alamin káti ẹ̀ máa ronú nípa àmọ̀gágá fúnra ara rẹ̀ ó sì dọ́gba pẹ̀lú pé èèyàn ṣoṣo yá kọ́dà. kéèyàn ó tún máa jẹ́ pé èèyàn ń jọ ń fọ̀rọ̀ wérọ̀ nípa àmà ẹ máa gbéni dípò ẹni tó dìde lóru tó ń sàwọn anáfílà a lè jẹ́ni tó ń ṣe tọ́lọ́run a lè jẹ́ni tó ń tẹ̀lé tànàbì sallallahu alaihi wasallam àfi pẹ̀lú ká nímọ̀ nípa ẹ̀sìn òun gangan gangan lèèyàn á máa lò láti fi jọ́sìn òun gangan lèèyàn á máa mà. Ma tí máa mú yàn ṣe ọlọ́run ọba lọ́kàn ṣoṣo nínú ìjọsìn tí sì máa mú yàn gbé ọlọ́run ọba ga bó ti ṣe tọ́sí títóbi àti gbígbọ́ngbọ́n rẹ̀ ìmà ní múni kóra ló dínà sí àwọn àwà rádaràda àwọn rẹ̀kùrẹ́kù ìwà tí kwábùkù bá ní ìmà òun ní gbé ní débi kájẹ́ni tí ń sokùn ẹbí pọ̀ onímúni makínọ́tọ́ àti kìsì lọ́lọ́run ọba ti lè wọ̀ aṣíwájú ẹni tí darí ẹni ní má ṣe àti pé gbogbo sẹ́yọ̀wò èèyàn fẹ́ ṣe láyé olùtẹ̀lé ìmà lòun máa jẹ́ àti wípé ìmọ̀tẹ́rì yẹn àwọn olóríire lọ́lọ́run ọba máa fi mà á sì máa ká ẹni rẹ̀ jìnnà sí àwọn olórí ibú kọ́lọ́mọ́ sí wa lọ lórí ibú kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀tẹ́rì yẹn òkun ni eléyìí tó ṣe pọ̀ jindò púpọ̀ kò sí òmùwẹ̀ kan tó ṣe pọ̀ lè wẹ̀ já àti pé ìjì burúkú kan sí tó lè já ìmà débi pé ọ̀wọ́ apò ń fẹ́ hu tégbòtégbò. Tegbo òkè àpáta ńlá ni eléyìí tó ṣe pé tóbi púpọ̀ sámàkà ni tọ́fẹ̀ tó gbòòrò tẹ́ pé èèyàn ò lè gùnkè lọ sínú rẹ̀ ẹ̀yà àfi pẹ̀lú àgàsọ̀ àgbọ́yé ìràwọ̀ ni ìmọ̀ ẹ́ ṣe tó ṣe pé èèyàn ò lè débi tó wà ẹ̀yà àfi pẹ̀lú ọwọ́ tó ga ẹ̀rí ìmọ̀. nǹkan kan ni tó ṣe pọ́n bùkátà ìyànjú tó ga wàhálà eléyìí tó ṣe pé lóòrìn péyàn tó débi péyàn ti ẹ̀rí mú wọn ò máa lè fi ọfà lásán kó fi dẹ́dẹ́ ẹ̀ máa kò í sì ṣe nǹkan tó ṣe pé èèyàn lè máa ṣe ìmújẹ lórí rẹ̀ kéèyàn ó rí nǹkan kan mú èèyàn lè sára kọ́ wá jí sáyé kó lòun ti dolùmà èyí sì jogún mà látàrí olùmà ní bàbá mi olùmà ní bàbá ńlá mi àbúrò àti àwọn ẹ̀gbọ́n bàbá àti mi olùmọ̀ ni wọ́n ilé ìmọ̀lá wa ti jáde àwa náà ti dolùmọ̀ nìyẹn kò lè ṣeé àlọ́ lásán lélẹ́yìn àfi kí wọ́n náà lọ kọ́ ọ ọlọ́wọ́n bá tara àmà ó ṣe àgbéga kó àwọn olùmọ̀ ó ṣe àpọ́nlé àyè wọn ọlọ́run ọba tó ga tó gbọ̀ngbọ́n ó ń sọ fún wa nínú Suratul Mujadila ọlọ́run ẹlẹ́dàá wa nínú àyà kọkànlá ń bẹ̀ yarfa'illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat ọlọ́run ẹlẹ́dàá yóò máa ṣe àgbéga fún àwọn ènìyàn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ nínú yín o yóò sì máa ṣe yóò máa ṣe gíga àpò fáwọn ẹni tá a fún nímà àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam ẹni gbogbo ẹni tó bá ti jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n ọba yóò máa ṣe àgbéga fún wọn ẹni tó bá wá jẹ́ olùmọ̀ wọn tún ṣe gíga àpò fún gíga di méjì fún olùmọ̀. olùmọ̀ tẹ́jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ọmọ ẹsẹ̀ gíga àpò méjì fún mùsùlùmí tí kìí solùmọ̀ òun ọmọ ẹni gíga ẹyọkan ó sì dájú gbogbo wa náà láti mà ẹ bá lè wo ló wọ nínú oore méjì àbò oore kan ó dájú pé oore méjì yóò wọ oore kan lọ pé. oore ń ó ti kú lẹ́yọ̀kan nù ó ti di méjì kó sì jẹ́ méjì ó wu gbogbo ìyànjú kọjá ẹyọ̀kan lọ torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọba tó ga ó ṣe àdáyanrí àwọn olùmọ̀ pẹ̀lú páwọn náà lẹni tí máa bẹ̀rù òun àwọn nìkan lẹni tí máa páyọ̀ òun ọlọ́run ẹlẹ́dàá sọ nínú kejìdínlọ́gbọ̀n. òní innama yakhsha Allaha min ibadihi al-ulama ẹnìkan òsì tó máa ń páyà ọlọ́run ní ìpayà tí jẹ́ abámárìn àfàwọn olùmọ̀nìkan àwọn nìkan ní máa páyà ọlọ́run bá ọlọ́run ọba wa ọba tó má ọba tó ga ó fi àwọn olùmọ̀ ó fi wọ́n ṣe ọ̀kan nínú àwọn ẹni tó jẹ́rìí ní ẹ̀rí ńlá. fún ọba ńlá Allahu Rabbul Alamin bí ọlọ́run ọba kò lórogún kọ̀ lọ́ba kan kò méjì lẹ́yìn ìgbà tó lọ́n fúnra ara rẹ̀ tó ti jẹ́rìí fúnra ara rẹ̀ bẹ́ẹ̀ ó tún ní àwọn mọ̀lẹ́kà náà jẹ́rìí sí bẹ́ẹ̀ ọwọ́ làwọn olùmọ̀ làwọn náà jẹ́rìí sí bẹ́ẹ̀ nínú Ali ọlọ́ni shahida allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilm wa ulul ilmi qa'iman bil qist la ilaha illa huwa al azizul hakim ọlọ́run ọba ó jẹ́rìí ike kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allahu nìkan bẹ́ẹ̀ náà làwọn màláíkà jẹ́rìí bẹ́ẹ̀ wọn náà jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah bẹ́ẹ̀ náà ni àwọn olùmọ̀ àwọn olùgbé ìṣèdọ́gba dúró ṣinṣin àwọn náà jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah Allahu yìí la ilaha illa kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sọ́lọ́ ọba yìí nìkan al-Azizul Hakim òun náà lọ́ba olùborí ọba tó ga tó borí gbogbo nǹkan alhakim ọba ọlọ́gbọ́n tó ṣe pé ọgbọ́n tiẹ̀ ó dópin subhanallah akramakumullah ìgbà tí ọlọ́run ọba ẹlẹ́dàá sọ fún jẹ́rìí pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah tọ́lá ẹlẹ́dàá wá sì tún sọ pé bẹ́ẹ̀ náà làwọn màláíkà jẹ́rìí bẹ́ẹ̀ ó wá fi àwọn onímọ̀ ó fi wọ́n sì kẹta ipa àwọn náà jẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti fòdodo dọ́sẹ̀ fún yàtọ̀ sí Allah tẹ́ ẹ bá ṣàkíyèsí àyà yìí ẹ rí i pé ká jẹ́rìí pé bákan ní nǹkan rí ó ń bùkátà àwọn nǹkan ńlá méjì alákọ̀ọ́kọ́ ni pé èèyàn ò lè jẹ́rìí ṣáájú kéèyàn tó nímà àyè sì jẹ́rìí lájẹ̀rí sínú èèyàn jẹ́rìí síta ni wàá sọ jáde wàá sọ jáde ókè nǹkan tó ṣe pé ìmà ló síwájú rẹ̀ ó sì tún wí jáde tó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tírù nǹkan méjì bá pé sí lára yọ wá jẹ́ pé ìgbà tó ń ti jẹ́rìí lódodo pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah ṣé yọ wá gbẹ̀yìn níbi ká jọ́sìn fún bí kò lè gbẹ̀yìn bẹ́ẹ̀ láìláì torí ẹ̀ rí pé àwọn màláìkà àwọn ò ní iṣẹ́ méjì tí wọ́n ń ṣe ju kí wọ́n máa sin lọ́wọ́n ọba lọ. la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun wọ́n yìí takò ọlọ́ nípa ntọ́lọ́mbà fi pa wọ́n láṣẹ ntọ́lọ́mbà fi pa wọ́n láṣẹ ni wọ́n á máa ṣe torí ẹ̀ ẹ̀rí pa àmàlẹ́kà ńgbà tọ́lọ́ kọ́kọ́ fẹ́ dá bàbá ńlá wa ádámù alayhi salam tọ́lọ́ bá kàn fi tó wọn ti ń sọ fún wọn nípa kó fẹ́ dá ádámù àwọn màlẹ́kà sọ wípé ataj'alu fiha man yufsidu fiha wa yasfiku dima wa nahnu nusabbihu bihamdika wa nuqaddisu lak báwo ló ṣe dá sókè pé ya Allah àwọn ẹni tó ṣe pé wọ́n ya òbílẹ̀ jẹ wọ́n sì máa tẹ̀jẹ́ lẹ̀ nígbà tó sì ṣe pé àwa yìí tó ti dá sáájú tiwọn a ní nǹkan méjì tá à ń ṣe ju ṣíṣe àfọ̀mọ́ fún wọn ọlọ́run àti fífẹ̀yìn fún ọlọ́run yẹn ni pé màlẹ́kọ̀ ní nǹkan kan tí ń ṣe ju kó máa ṣàfọ̀mọ́ kó sì máa fẹ̀yìn fọlọ́ so ìfẹ́ bàtà wọn ti jẹ́rìí pé kò sọ́ba mí ìtọ́tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah àwọn ti fẹ́tọ̀ bẹ́ẹ̀ náà làwọn onímọ̀ lódodo onímọ̀ lódodo ọlọ́run yìí nìkan ní ọmọ àti nítorí kò ti jẹ́rìí lódodo pé Allahu Rabbul Alamin nìkan la gbọ́dọ̀ sí kò sí nǹkan kan kò sí nǹkan míì téèyàn gbọ́dọ̀ jọ́sìn fún yàtọ̀ sí Allah onímọ̀ lódodo ẹ̀rí tó náà dún ní máa ká jọ́sìn fọlọ́ kò ní fẹ̀sìn ṣeré rárá kò ní jẹ́ni tó ti kọ́ fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ǹhẹ̀ mẹ́sìn kò sì ní jẹ́ pé apá kan kàṣẹ lọ́n apá kejì kàṣẹ bọ̀ torí ẹ̀sẹ̀ bá ti rẹ́ nìkan tó lòún mà tó tún á jẹ́ pé ìdí ẹ̀bọ la ka mọ́ ìdí kásòòsà la ka mọ́ gbẹ́bọ níyì lóye tọ́jẹ́ ẹni tó jìnà sí tọ́lọ́n tó jìnà sí tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ jẹ́rìí fún nítàn pé kì í solùmà kì í solùmà nítorí pé ọba ẹlẹ́dàá wa ọba tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kò lè jẹ́ nǹkan kan àfòdodo òun ló fi yé wa pa àwọn olùmọ̀ lódodo ó tún wá ròyìn àwọn olùmọ̀ yẹn pé kọ́ ìmọ̀bẹ̀kọ́ àwọn olùgbé ìṣèdọ́gba ró ó túmọ̀ sí kí ẹ ẹ wá ti tó ń bá subaṣu tọjọ́ rádaràda tọjọ́ ẹni tó ṣe pé ìdí àbòsí lọ wà àríjẹ lábòsí ni wọ ẹni tó ṣe pé jẹkújẹ yìí náà lọ sá wáká bóòlù sì lè jẹ́ pé ìwọ náà lọ ń bẹ nínú àwọn ẹni tó jẹ́rìí lódodo yẹn wípé kò sí nǹkan kan tọ́tọ́ láti kò dodo fún yàtọ̀ sí Allah ìdí nu tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ẹ̀ní bá wọn di ká sin lọ ẹ̀ní bá wọn di ká ṣetọ́ lọ ẹ̀ní bá wọn di ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wa alihi wasallam àmọ́ nǹkan tí ọ̀jọ́ mọ́ ẹ̀sìn tí wọ́n ń sọ pé àwọn mọ̀ ọ́n ìbẹ̀rẹ̀ rí tí wọ́n tẹ̀ bàtì ibẹ̀ wọn tẹ́lẹ̀ sí lọ́ndàkùn má bàtì wá jẹ́ o ṣé wá lọ́kàn nínú àwọn olùmọ̀ tó dọ́gba tó jẹ́rìí òdodo yìí tí wọ́n ń sìn sí fẹ́ tọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kọ̀sádédé gbé àwọn olùmọ̀ sí àyè yìí wípé àwọn náà jẹ́rìísí kẹta lẹ́yìn ìjẹ́rìí tàwọn màláìkà eléyìí tó wá lẹ́yìn ìjẹ́rìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wà fúnra ara rẹ̀ àyà yìí ń tọ́ka sí ọlá ńlá àgbéga eléyìí tó ga púpọ̀ tọ́lọ́run bá ṣe fún àwọn olùmọ̀ nínú àwọn ẹ̀rí tó tún tọ́ka sí ọlá tí ń bẹ fún mà kọ́lọ́run ẹlẹ́dàá wa kọ́ má ṣe àti ní ìmọ̀ alálùbáríkà eléyìí tí máa wúlò fún yẹn láyé àtàlùkìyàmù kọ́ máa ṣe lè wa gbogbo wa nínú àwọn ẹ̀rí tó tọ́ka sí ọlá yìí o náà ní pé ọlọ́run ọba pa ànábì Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ nígbà tí ó pa láṣẹ tọrọ àlékún àlékún mà lọ́lọ́run ọba ní ọba sọ pé àlékún árísìkì kò ní àlékún ọjọ́ orí kò ní kò ní kọ́ tọrọ àlékún nǹkan lé ayé ṣùgbọ́n ìmọ̀ lọ́lọ́wọ́n bá ní kọ́ máa tọrọ àlékún rẹ̀ ẹ̀rí pé àwa náà lónìí ní à ń sẹ̀mí kọ́lọ́wọ́n bó dé ká máa sẹ̀mí tó dáa à ń fẹ́ àlékún à ń fẹ́ káwọn oore tí ń bẹ lọ́dọ̀ wa kó gbèrú sí i ṣùgbọ́n nínú gbogbo ọlọ́run ṣàlékún fún mi ọlọ́run lé mi kún lóore ǹjẹ́ ṣàlékún mọ̀ fún mi ìwọ gan tó ń kọ́ kí o wọ́n gán tó pera rẹ̀ mọ̀álẹ̀ wọ́n gán tó pera rẹ̀ lọ́lùmọ̀ ṣé sàlékùn mọ̀ fún mi ẹ̀mí ló lọ́ bọ́ sínú àdúrà rẹ̀ ni nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gáwọn òkè ìmọ̀ <laughs> kákọ́ mọ̀ káfí máa tó àwọn èèyàn jẹ náà nípa káàmọ̀ káfí máa rí tọ́rọ́ kọ́bọ̀ nípa yéésì kó pàtàkì owúlò lọ́ba àwọn yàtọ̀ sálékùn owó yàtọ̀ sálékùn mọ́tò yàtọ̀ sálékùn lé yàtọ̀ sálékùn nǹkan ní ayé ẹ̀rí pálí kún nǹkan ní ayé òun náà lọ́pọ̀lọpọ̀ máa tọrọ tíyẹn bá láǹfààní láti wà nítòsí ẹni tí ìsàdó àti pariwo eléyìí tó takò súnà nàbì sallallahu alaihi wasallam tẹ ẹ bá gbọ́n tí ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn tí wọ́n máa tọrọ yọ yà yín lẹ́nu nǹkan lé ayé yìí náà sáni sáá wọ́n lọ àti nílé méjì o ẹlẹ́ẹ̀kẹta dé ẹlẹ́ẹ̀kẹrin mọ́jọ ní ọgbẹ́yìn o ájì mi mọ́tẹ́lọ́kàn o ọlọ́dàkùn sàánú mi o àwọn mọ́tò yìí báyìí bá ń pààrọ̀ rẹ̀ bá ń ra àwọn èyí tó tóbi jùlọ ǹjẹ́ ìmọ̀ àgbọ̀ nù àmọ́ pé ọlọ́run sàlékún mà fún mi kódà lómi ó ń gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ó tún máa yín mú síra rẹ̀ gbé ó jẹ́ ó dákàmà ìmọ̀ ni wọ́n wá ìmọ̀ kíni wọ́n fi dá yóò wá wo gbogbo àwọn olùmọ̀ pé kíni kíni kíni mà bí fún wọn owó wo ló bí fún wọn ipò wo ló bí fún wọn nítorí pé ìgbésí ayé àwọn èèyàn ìrònú wọn ó dá lórí eh, páálí ṣúgà páálí mílíìkì àbí òye ìtọ́pọ̀lọpọ̀ wò nù ìdùnnú ayé ọparí sórí pàǹtí àtìdọ̀tí ayé lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ọmọ àgbéga òdodo lágbéga wọn ọmọ orí òdodo lóore ìdí nu tó fi jẹ́ pé wọn máa sá sókè sódò lórí àti wá nǹkan tí ọjà máa ń kankan tí ọ̀sọ́ ni di bàbàrà lọ́dọ̀ Allah tó ṣe é gbẹ́ fọwọ́ bà ẹ̀ tún padà sí ilẹ̀ náà ni ọlọ́ọ̀lẹ́dàá wa sọ fún anabi sallallahu alaihi wasallam nínú suratu Taha. àyà àyà kẹfà dín ní ọgọ́fà ọlọ́ni فتعالى الله الملك الحق فلا تعجل بالقرآن من قبل أن يقضى إليك وحيه من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما ọlọ́ni wọ kúl rabbi zidni ilma ọlọ́ni rẹ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam mákàdú nípa alukur'ani ṣáájú kọ́lọ́wọ́n bó tó sọ̀kalẹ̀ fún ọ tán mákàdú á sọ̀kalẹ̀ fún ọ ìwọ náà làá sọ̀kalẹ̀ fún máwùlẹ̀ kájú ntọ́ka máa sọ ni pé rabbi zidni ilma ọlọ́run tàlékùn mà fún ọlọ́run tàlékùn mà fún wọn ni ah ogun sọ̀yì kan wà tó ní agbára tó ṣe pé tí èèyàn bá ti fi tọ́ lábàáyé ọpọlọ rẹ̀ di pépé ni dandu olódo yóò dolùmọ̀lẹ́ kan náà irọ́ lásán irọ́ lásán ẹlòmíì tó lè máa lọ pé ìdúkọ́ máa fọkọ̀ mẹ́kọ̀ kó ní ìsọ̀yì ntó mọ́lẹ̀ ó ní ìmà báwo lè ṣe lè fi nǹkan dúdú fi wá mà lọ́mọkọ́ ń dọ̀tí ọpọlọ rẹ̀ ni ìwọ gbọ́ ìsọ̀yì tó ju gbogbo ìsọ̀yì lọ ìwọ gbọ́ àdúrà tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa fi máa ń sọ̀yìn àjẹni tọ́mà eléyìí tọ́lọ́wọ́n ti kọ́ ànábì wa sallallahu alayhi wa sallam báwo wá lọ́lọ́wọ́n fi nǹkan kan kọ́ ànábì tọ́jọ́ pé kò jọ àwa lójú àfi nǹkan tó ṣe pé kò nítumọ̀ nǹkan tó ṣe pé kò àfi pé inú náà sí jọ wa lójú sọ pé sọ pé rọ́bì ni rọ́bì ni ma rọ́bì ni ma ó nítorí pé èyí ń sọ fọlọ́n pé ní tó oníkàṣe kò bí rere fún mi èèyàn ò ní rí rere tó àmọ́ tí wọ́n bá ti jẹ́ni tó so kọ́gbà fọlọ́ tí wọ́n sì jẹ́ni tó so pé ọ̀n bẹ́ẹ̀ lọ ọ̀sọ ọ̀sọ rìtínù aláàánú lọ́lọ́ ọlọ́run bó fún wa ní nǹkan fẹ́ wọ́kùn rabbi zidni ilma máa sọ pé rabbi zidni ilma ọlọ́run sàlékún mà fún mi ọlọ́run sàlékún mà fún mi ẹ wá kèsì ìmọ̀tọ́lọ́ wọn bá sọ fánàbí sallallahu alaihi wasallam pípọ́ wà lẹ́kùn mà ń bẹ sọ pé olúwa sàlẹ́kùn mà fún mi ọlọ́run sọ fún pípọ́ máa sọ́yìn ìgbà báyìí táwa lọ́ máa wájọ́ tí wọ́n bí ìyá rẹ̀ àtọ́jọ́ tí wọ́n bí òun náà tá a pa ń tẹ̀ sáábì àfẹ́ máa yẹ ìṣirò tọ́gbọ́ sábẹ́ rẹ̀ wọ́n lè wá sọ pé mílíọ̀nù kan dín ẹyọ kan lọ́jà sí ajẹ́pọ̀ àbà ìfìyàjẹrẹ ẹni pọ̀ bẹ́ẹ̀ ní sẹ́yìn bá ti ṣe bídíà ìyá máa jẹ wọ́n bàjẹ́ náà ni torí pọ̀ ntakùtọ́lọ́ ọ̀ntakùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tó o bá ti wí lẹ́ẹ̀kan o ti tẹ̀ láti ọlọ́ ọlọ́wọ́n bá tó ṣe fóònù náà ní ó fọ́n ma ó ti wí ní tọ́lọ́wọ́n bá ní kó wí fìyókù lẹ̀ fọlọ́ ẹ dákun ṣé mo lè wí kọ́pọ̀ bẹ́ẹ̀ ni ó lè wí kọ́pọ̀ láti mọ́ fóònù nítorí pé tá a bá ti fóònù kàtí ò fóònù àbí tánàbí sallallahu alaihi wa sallam kò fòǹkà sí kódà kó ṣe pé gbólóhùn táwọn wí ládùú àmọ́ ọba jọ́dọ̀ ọlọ́run ló ti wá ọba jọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam ló ti wá òǹkà tá a fi sí yun ó ti sọ́dà dáadáa lẹ̀ òun là ń pè nínú òfin ṣẹ̀ríyà ní bid'atun idafiyyah àdáadáa lẹ́yìn látàrí ń tẹ́ ẹ fi òun gángan fúnra ara rẹ̀ kìí sàdáadáa lẹ̀ àmọ́ ọ̀nà tẹ́ gbégbà òun lọ sọ di àdáadáa lẹ̀ torí ẹ̀ ó lè wí kọ́ pọ̀ láti mọ́ fún kàsí ẹ̀rí àṣetọ́lọ́n fipá anábì sallallahu alaihi wasallam títí kọ́ máa wálé fún mọ̀ eléyìí gán tó yàn láti mà wípé ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe àgbéga fún ìmọ̀ kọjá sísọ ìmọ̀ ó sì lórí tó ga ju gbogbo rẹ̀ lọ ìmọ̀ ga ju owó lọ ìmọ̀ ga ju pò lọ ìmọ̀ ga ju ọlá lọ kò sí nǹkan kan tó lè ní láyé yìí báyìí yóò máa tọ̀ mà lẹ́yìn kì í ṣe pé ìmọ̀ ìyẹn ò máa tọ owó lẹ́yìn kìí ṣe pé màní ọmọ tọ lálẹ́yìn kìí ṣe pé màní ọmọ tọ ipò lẹ́yìn gbogbo nǹkan láyé yìí tẹ́ ń pè lágbègà tẹ́ bá ti yọwọ́ ọmọ ń bẹ̀ àwọn ọ̀jẹ̀ máa mú ni ìmà ni ìmáàmù ìmà ni ìmáàmù gbogbo nǹkan míì tẹ́ pè lọ́lá gbogbo nǹkan míì tẹ́ pè lágbègà gbogbo nǹkan míì tẹ́ pè ń dáadáa àwọn ọ̀jẹ̀ máa mú ni fún ma ọlọ́run lẹ́dàá wa sàwa náà lọ́kàn nínú àwọn tó fún ní mà ìmọ̀ alálùbáríkà ìmọ̀ tí ó wúlò fún aláyé tí ó sàǹfààní fún alálùkìyàmù nínú nǹkan tó tún tọ́ka sí ọlá eléyìí tí ń bẹ fún ìmọ̀ àti àgbéga òun náà ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe ọdẹ tí ajá aláìmọ̀ká tó bá ṣe fún wa tó fi lọ́ọ́ pa ẹranko wá fún wa ó ṣe ẹranko tó bá pa àwọn ó ṣe lókùn bètè nítorí pé ajá tó pa kìí solùmà Allahu akbar ajá ò wá lòlùmà òun lajá tá a kọ́ ní ìmọ̀ bá a ti ṣe ṣọdẹ tó sì jẹ́ ikú gbẹ́kọ̀ báwo láti ṣe mọ̀ kọ́ gbẹ́kọ̀ nígbà tá a bá sọ ọ́lẹ̀ pé lọ́ọ́ bá wa lé ehoro mú o lè mú o lè mú lẹ́dẹ̀ wá láàyè o sì lè ti pa kó tó di pa adébẹ̀ ṣùgbọ́n nígbà tó o bá pa àwọn ó mú dúró dè wá títí tá a fi débẹ̀ àbí kò sì gbé wá bá wa kò gbọ́dọ̀ jẹ́ pọ̀ wá pa ọ̀pá fúnra rẹ̀ ọ́ sì máa jẹ́ ká tó débẹ̀ tàbá sì ní ehoro funfun yìí ni kò lé mú ehoro míì tóun wá jẹ́ aláwọ̀ kùnkùn má dé òun náà wá ń sáré gbẹ̀gbẹ̀ rẹ̀ lọ kò gbọ́dọ̀ jẹ́ èyí tá a tá a náwó sí fún ọ pé kò lé ìlọlọ lé wa tàbá sì ní ìhòòrò tó ń lò yìí ó tó dúró ń bí tọ́ wa ó sì dúró so irú ajá bẹ́ẹ̀ ni wọ́n ń pè ní alkalbul mu'allam alkalbul mu'allam pẹ̀lú fatihila ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ ni ilé ìtọ́gbẹ́kọ̀ ó nìkan lọ́lọ́wọ́n bá ṣe ọdẹ tó bá ṣe fún wa lẹ́tọ̀ kódà kó ṣe pé ńgbà tó sọ dẹ́ntà òkú la bá ẹran tó mú kó ti ṣe kú pa á ìgbà tó ṣe pé ńgbà táwọn asọ́ọ̀lẹ̀ àti sọ̀kò bísímìlá Allahu akbar bísímìlá ìta ti sọ ọ̀hún ó ti tó láti sọ ẹran dẹ̀tọ́ nítorí pé ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó gbẹ́kọ̀ọ́ láàrán tó bá wá jẹ́ pé sòǹdókò ajá ni olódò tí ọmọ nǹkan kan òun náà la kàn sí pé ìwọ náà lọ́ọ́ mú wa tó ajá tá a wá kọ́ ńlọ́pàá o òfin ọlọ́run sọ pé àgbọ̀dọ̀ jẹ́ tó bá pé ajá méjì ilẹ̀ bá mú lọ sígbẹ̀ẹ́ ọ̀kan ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ ọ̀kan ò tí ì kẹ́kọ̀ọ́ èyí tí ò tí ì wá kẹ́kọ̀ọ́ òun lọ́ba ń pe horo èyí tó ti kẹ́kọ̀ọ́ òun ò débẹ̀ kò rí mú èyí tí ò tí ì kẹ́kọ̀ọ́ tọ́pá òun ó ti sọ ehoro di òkú nbètè tá a gbọ́dọ̀ jẹ lábẹ́ òfin ọlọ́run ẹ wo bí mà ṣe ga tó ajá lájá tó ti kú fìhàn náà ń dá lórí ife ìdáwọ̀ lẹ́gẹ̀lẹ́gẹ́lẹ́bù fi ìná àhàdíkùn fẹlẹ́ ọ̀sẹ̀lẹ̀ hù sábàá nínú hadith Abi Hurairah radiyallahu anhu eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n gbé jáde pàdánù sallallahu ta wasallam sọ pé tájà bá tilẹ̀ tẹnu bọ́nú gba ẹnìkan nínú yín ẹ fọ igbá ni o ẹ fọ lẹ́ẹ̀méje nínú ọ̀kan nínú àwọn rìwáyà ó ní ihdahunna bit-turab ọ̀kan nínú ẹ̀ kọgbà kàtà kọgbà ká máa sìn so àyàfi fẹ́ni tí ọba fi sọ bẹ́ẹ̀ àfi fẹ́ni tí ọba fi máa dẹran so àwọn eléyìí òun gan tí ọba fi sọ de. tó ṣe pé yóò fi dára tí yóò fi máa sọ́kò kò gbọ́dọ̀ jẹ́ pé rírà lọ́ra kò gbọ́dọ̀ jẹ́ pé rírà lọ́ra òun nìkan ló lè sin ajá wọn kó máa bọ̀ nítorí iṣẹ́ tí ń bá a ṣe lábẹ́ òfin ọlọ ajá tí ó wá jẹ́ yẹpẹrẹ báwọn látàrí pa akọ mọ ọlọ́run bá ṣàgbéga fún ọlọ́run ẹlẹ́dàá wa ni yasalunaka madha uhilla lahum qul uhilla lakum at-tayyibat wa ma 'allamtum min al-jawarihi mukallibin تعلمونهن مما علمكم الله فكلوا مما أمسكنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب eléyìí wá nínú suratul Ma'idah ayé ẹlẹ́kẹrin nínú ayé yìí ọlọ́run bá fi hàn wá pé àwọn ajá tá a kọ́ lọ́dẹ ẹ̀sìn tí wọ́n sì mọ dẹ́sẹ̀ tí wọ́n gbẹ́kọ̀ àwọn ní kẹ́ ẹ máa jẹ nínú gbogbo ní tí wọ́n bá ba yín mú nígbà tẹ́ sọ wọ́n lẹ̀ kíkẹ́ kí bá yín mú ẹran àgbẹ̀ kódà kó ṣe kókù ńbẹ́tẹ̀ lẹ́ bá kó ṣe kókù lẹ́ bá kìí sòkù ńbẹ́tẹ̀ nítorí pé ajá tó pa ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó ni wọ́n náà wò bí màá ṣe jazakumullahu khairan abi Allah subhanahu wa ta'ala kí ó bá san àwọn olùmọ̀wá ní ẹ̀san olóore ní ayé bí àti ní al-qiyamah fún àwọn ẹ̀kọ́ oní ọ̀kan òjọ̀kan eléyìí tí a ń pè ní àdábù dúníyà wà díìnì eléyìí tí a fi ṣe ayé rí tí wọ́n ti fi rí al-qiyamah dé sí ní pẹ̀lú ìdùnnú tí àwa náà ká lè ṣe òrìrì ní ayé àti ní àlùkìyámà ẹ ká gbìyànjú láti mú àwọn ẹ̀kọ́ tí à ń kọ́ yìí ká máa mú wọn lò tí ó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà àwọn olùmọ̀wá wọn tún bá tẹ̀síwájú níbi tí wọ́n bá ọ̀rọ̀ náà di asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.